èyí tó tóbi wa na'udhu bihi min shururi anfusina wa sayyi'ati a'malina a ṣe ń wáṣọ pẹ̀lú ọlọ́run níbi aburú tí àṣetán tó mọ́ ń pààyàn láṣẹ rẹ̀ wa sayyi'ati a'malina gbogbo àwọn ìṣẹ́gun tẹ́mi máa ń fẹ́ ṣe kọ́lọ́mọ́sà ìsọ níbẹ̀ ẹ̀yọ́ maya mi nínú ẹ̀sìn wa mo kí wa ní àwa jama'atu da'awa ọbẹ̀ lẹ́rí fadilatu sheik Qamaruddin Ajala abidahullahu ta'ala èdè rí gbogbo àwọn ọmọ ìyá tí a dúó lásìkò tí súnna sọ wọ́n lójú ọ̀nà ahlu sunnati wal jama'a abẹ̀lẹ́wọ̀n alá kọlọmọ́sá ìsàn gbogbo wa lẹ́sàn dáadáa ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n fún wa ìdánilẹ́kọ̀ọ́ tí ọgbà omi lójú mìíràn tẹ́yìn bá ní àròjinlẹ̀ nípa àwọn tí wọ́n ń pera wọn ní mùsùlùmí tí wọ́n sì ṣe mùsùlùmí alifirqatu ad àwọn ìran ìran ìjọ ìjọ mùsùlùmí group group tí wọ́n kóra wọn jọ tí wọ́n sì ń sọ pé mùsùlùmí làwọn òwe sì ṣe mùsùlùmí nísì ń bẹnu wọn tó jẹ́ pé kò tí ì kú ní mùsùlùmí nítorí pé in ti ń ṣe kò tí ì yọ kú nínú Islam àmọ́ in ti ń ṣe nì àwọn in ti ń ṣeun onídìí kápẹ́ sákèésí alifirikọtù dọ́ọ̀la àwọn firikọ tí wọ́n ti sọnù ọlọ́mọsẹ̀ ṣàánú gbogbo wa wọ́lọ́ àwa la mọ̀ pé wọ́n sọnù lọ́dọ̀ àwọn àwọn ọgbà báwọn sọ bọ́rọ̀ bá ti wá di èèyàn láàrin èèyàn méjì ètò kùtà fi làjà òun náà ni alìkìtàbù wá a lè kọjú rẹ̀ tí bí ọ bá wù wá èyí lè ra bàtà tó wù èyí lè ra aṣọ tó wù àwọn wọ brown èmi wọ butter color kálukú ni ó wọ tó bá wù ni ó ṣe tó bá wù tó bá ti dọ́rọ̀ ayé àbẹ̀yí tẹ́sí bá ṣe léwọ̀ àmọ́ tó bá ti dọ̀rọ̀ ẹ̀sìn photocopy ni láà yìí tí wọ́n ń pè lẹ́sìn lánàá lójú ànábì wa Muhammad òun náà ni yóò máa jẹ́ ẹ̀sìn lénìí òun náà ni yóò máa jẹ́ ẹ̀sìn lọ́la àmọ́ ọ̀pọ̀lọpọ̀ wa lénìí ọ̀rọ̀ wa di gbọ́dà pé ẹni tó mọ̀nà gan ní tún dá òtò ara yìí pé sóhun wà lójú ọ̀nà báyìí abẹ́lẹ́ wọn wa. gbogbo èyí tó kù díẹ̀ káàtó nú ọ̀rọ̀ ẹ̀sìn wa tí ò ti lójútu ọlọ́mọ́sàdì ó lójútu èyí tó ti ń da tá a ti ń ṣe bọ́lọ̀ ṣe fẹ́ àṣetáàní àlèmọ̀lẹ̀ òun tí ma ń dáyàn lọ́nà kọlọ́mọjọ dá wa lọ́nà alìsílámù dínú alhaq wal islamu wahid nabiyuhu wahid kitabuhu wahid bayanuhu wahid ẹ̀sìn wa ẹ̀sìn ẹyọ ọ̀kan ni anabi tí wọ́n fi rán anabi kan ṣoṣo náà ni tíra tí wọ́n gbélé lọ́wọ́ alukur'an ẹyọ kan ni bayanu alukur'an òun ni sunna ẹyọ kan lòun náà kéfà taftarukul umma bọ́ọ̀ wá ni àwa tí a jẹ́ tí wọ́n ń pè àwa tí wọ́n ń pè bóò láàṣì wá máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ ọlọ́wọ́n bá sọ nínú al-Qur'an al-Karim بعد أعوذ بالله من الشيطان الرجيم سورة الزاريات آية 54 اللهم بني وما خلقت الجن والإنس إلا ليعبدون àdá ọmọ èèyàn àtàlíjànú lásán illa liya'buduni torí kẹ́lẹ̀ wá sìn mí lásìgbà yín áyà yìí ti kílẹ̀ náà al-Qur'an ọlọ́run ti sọ tó ń torí ẹ̀ dáwà ọlọ́run mọ́dí á ṣe nǹkan míì tọ́lọ́run dáwà fún o àdúrà ńlá ni o nítọ́lọ́run torí ẹ̀ dáwà ní kọ́lọ́ mọ́sà jẹ́ a máa ṣe ọlọ́run tó wá ń sọ àyà míì nínú suratu Al-Imran àyà ń wá òtù ọlọ́run bá ní ya ayyuhal ladhina amanu ẹ̀yọ́ olùgbàgbọ́ òdodo ittaqullaha haqqa tuqatihi ẹ ọlọ́run ẹ bẹ̀rù o wala tamutunna illa wa antum muslimun ẹ gbọ́dọ̀ kú àfikẹ́ kú sínú islam islam ọlọ́run rí fàásí islam tá nábì ṣe kìí ṣe islam yìí tí wọ́n dálẹ̀ lẹ́yìn ànábì islam méjì lọ́wà kò sílùú tí ò sí islam méjì islam al-muwafiq lil kitab wa sunnah islam tó jẹ́ pé tá a bá ń ṣe a máa mú ẹ̀rí nínú alukurani àti sunna lérí tá a ń ṣe àti islam ìsìláàmù àwọn àgbàlagbà ìsìláàmù àwọn bàbá ìsìláàmù àwọn òbí wa ìsìláàmù ìlú wa òun ọ̀lẹ́rìnú tíra àti àtúsọ́nà shaitan la'anatullah alayhi ó lérí ó lérí ó tún fi ọ̀kan nínú ìròyìn ọlọ́run ó fi sàdúwà ẹ̀gbọ́n tó wí ní aya 82 to 83 qala fabi'izzatika èṣù ní mo fi ìzà rẹ̀ ìzà rẹ̀ mo fi bẹ̀wọ̀ ọlọ́run ṣe mọ̀ pé ìtàǹgbọ́yé gboye bẹ̀ ni pe pé agbọ́dọ̀ fi nǹkan mìí bẹ́lọ́n lẹ́yìn kíní ìròyìn rẹ̀ ṣètọ́n gan nígbà tí ó ṣe pèlé rẹ̀ ó ní fabi'izzatika ó ní eré burúkú tó ń wà òun fi ìzà rẹ̀ òun fi ń láògùnyánáhùn àjìmáìn ń sọ àwọn ọmọ èèyàn nù ilà ìbàdàkà minhumul mukhlasin àfàwọn ẹrú rẹ tó bá là àwọn nìkan àwọn ni wọ́n bọ́ kò nínú aburú mi wàhálà mi àwọn tí ọba là á jẹ́ pé ní máa ń láyàn àlèfẹ́rẹ́kọ́tù nájíà kéèyàn wà láàrin àwọn ìjọ anájíà tọ́lọ̀ ní kí wọ́n kúrò nínú wàhálà ayé àti tọ̀run Allah ní máa ń invite yàn Allah ní máa ń fìyàn síbẹ̀ ọlọ́run mọ́ṣá fèmí àti yín sínú wọn anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ni ọlọ́run ọba sọ ní hadith al-qudusi khalaqtu ibadi hunafa'a kullahum gbogbo àwọn ẹrú mi mo dá wọn lẹ́ni tí wọ́n ní ìgbàgbọ́ sọ́lọ̀ nìkan fadita latuhum shayatinu an àwọn èṣù àwọn ni wọ́n fà wọ́n kú ń bẹ́ẹ̀ àwọn ni wọ́n mú wọn kúrò nínú ìmọ̀nà àwọn ni wọ́n sọ wọ́n nù ṣayatini yìí àwọn ọmọlẹ́yìn èṣù ni wọ́n ń pè bẹ́ẹ̀ tá ń pè ní ajin àlìjànú ló ṣe jẹ́ pé gbogbo islam táwọn èèyàn bá ń ṣe tí ẹ̀ bá ti rí ìtọ́ka sí nínú alukọ̀ránì àti súnà àlìjànú lọ́dá ìjọsìn yẹn lẹ̀ á padà ṣàlàyé àwọn tàríkà tàríkà àwọn fíríkọ̀ fíríkọ̀ tọ́jú pé àwọn jinnu lọ́dá lẹ̀ nítorí pé ìtọ́ bá ti yapa sí Al-Qur'ani àti súnnà èṣù lọ́dálẹ̀ aṣ-ṣaitan lahu asliha wa a'dhamuha silahan ṣaitan ó ní àwọn weapon tí ma fi ń bá yàn jà tọ́pọ̀ àmọ́ èyí tó tóbi jù nínú méjèèjì aṣ-ṣahawatu wash-shubuhat ṣètọ́n tó bá fẹ́ bá tèèyàn jẹ́ ó ní wẹ́pọ̀ méjì kan tí ma ń lò ṣàwá adùn adùn azina obìnrin olóbìnrin ṣàwátùl máàlì ma lò àwọn èèyàn jìbìtì owó ṣàwátùl mansib kéèyàn wọ́n fẹ́ kú lérí ipò gbogbo àwọn ṣàwà yìí ṣètọ́n kọ́dà gbàmí ṣàwátùl kalam ọ̀rọ̀ tó yẹ kó sọ kó fún yóò sì sọ̀rọ̀ sọ̀rọ̀ débi pé wàá sì sọ títí ọwà bàjẹ́ ṣáhàwà ni ṣètọ́n fi bá tiẹ̀ jẹ́ mẹ́rin ṣe rí ṣáhàwà yìí láyé lè ní indiwa lọ́nà kò jẹ́ aráyè rìn sójú ọ̀nà ọlọ́run ọba wa ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì nínú irinṣẹ́ ṣètọ́n aṣubuhat òun náà ni kó da ìrújú sínú ọpọlọ yàn kọ́ ọ̀rọ̀ ọmọ kí wọ́n máa sọ fún èèyàn pé lágbájá ní tó ń ṣe yìí mẹ́rin rẹ̀ wà ebi mùsùlùmí ló pera rẹ̀ ìjọ mùsùlùmí lẹ̀sìn pera yín ní tẹ̀ ń ṣe ìyẹn níbo ló wà ní Quran kéèyàn máa gbé ẹ lóòótọ́ ọlọ́wọ̀ lámọ́lẹ̀ àmọ́ agbóyé nínú àyà báyìí kí ló tẹ̀ ń ṣe mòlúdì ó ní ayọ́ lẹ́dínlẹ́ àmọ́nú sallu alayhi wa sallimu taslima ọjọ́ ra wọn jẹ̀mọ́ ọ̀dà àti rí tíọ́rì practical bá anábì ṣe kọ́ wa ní tíọ́rì lọ́kọ́ wa ní practical anábì ṣe sọ́lú àlẹ́ àbí anábì kọ́ àwọn sọ̀hábà bí wọ́n ṣe máa ṣe sàlátù nídìí olóṣè mọ̀lódì àbí aya kọ̀ọ̀kan ìṣesí anábì ni wọ́n máa tú kìí sẹ̀yìn lẹ́tù aya ṣubuhati ilé ní ọkọlù ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń pera wọn mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run èyí ṣe mùsùlùmí wọ́n sì takú pé eré ẹ̀ náà làwọn ó kú lé lérí ìmí wọn bẹ nínú àwọn ṣubuhati ìrújú yìí tó jẹ́ pé ó sọ̀yàn di kèfèrí ìmí ò sọ̀yàn di kèfèrí àmójúgbéyàn jìnà sẹ́sìn nínú àwọn ṣubuhati ó náà ní ṣíríkù gbogbo àlìfẹ́rẹ́kọ́tú àlìmúṣirika gbogbo ẹni àwọn ìjọ tí wọ́n bá ń pera wọn mùsùlùmí tó wá dé pé ẹbọ ni wọ́n ń ṣe fírikọ́tù dọ́là ni wọ́n wọ́n kàn pera wọn mùsùlùmí ni wọ́n ti sọ̀rọ̀ wọlbídìá gbogbo ìjọ mùsùlùmí tí bá ń ṣe nǹkan kan nú ẹ̀sìn tí ò rí àkọọ́lẹ̀ fún nínú alukur'ani àti sunna yìí kàn péré ní ìjọ mùsùlùmí ni kèé ṣèjọ mùsùlùmí nítorí pé iye tí islam gbé kalẹ̀ kì í ṣe ìyẹn àdádálẹ̀ ní í ṣe gbogbo àwọn fírikọ́tù dọ́là pátá èyí tí wọn bá jẹ́ mùṣìríkù wọn sì máa jẹ́ mùbùtẹ̀dẹ̀ọ́ wọn ò lè bọ́ nínú méjèèjì tí mo sọ yìí èmi àti yín láwa wo iṣẹ́ wa àti iṣẹ́ wa ṣé mùṣìríkù ni wá ṣẹlẹ́bọ ni wá dá a bá ti bọ́ kó bẹ́ẹ̀ bọ́ àṣìgbẹ́rẹ́ àjàṣejẹ àwẹ̀ṣẹ̀ ayé bẹ́ẹ̀ láàtẹ́fá àṣògùn owó àṣògùn àwúre àdànkan sẹ́nu àfọwọ́ láàárọ̀ àrìn kan mọ́ ṣọ́ọ̀bù bá a bá ti kó ń bì yẹn ọlọ́run ti ṣàánú wa ẹlẹ́ẹ̀kejì ni ǹjẹ́ a kúrò níbi bídíà àwọn mi ò ṣe ṣírùkù àmọ́ wọ́n ṣe bídíà ẹni bá ti ń ṣe ṣírùkù àbí ń ṣe bídíà kò sí nínú àlèfẹ́rúkọ́tù nájíyà nínú àlèfẹ́rúkọ́tù dọ́là lọ́wọ́ àwọn ìjọ tí wọ́n ti sọnù kó lójú ọ̀nà ọlọ́run ẹ rí i pé la máa ń ṣàdúrà ojoojúmọ́ ihdina siratal mustaqim ọlọ́run fi wá mọ̀nà siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin ọlọ́run máa darí wa sójú ọ̀nà àwọn tó bínú sí àtàwọn tí ó ti sọnù ṣẹ́ni gbogbo ẹni tí ó bá sọnù ìdá àkọ́jẹ́ pé ojú ọ̀nà àwọn ẹlẹ́bọ ni ó máa lò àbí ojú ọ̀nà àwọn Júù àbí ojú ọ̀nà àwọn kìrìsìtẹ́nì gbogbo fírkọ̀ dọ́là pátá ẹ lè wo ìròrí wọn pẹ̀lú ìròrí àwọn mushrikun ẹ rí i pé wọ́n jọra wọn gbogbo fírikọ́tù dọ́là pátá ẹ lè wo ìròrí wọn pẹ̀lú ìròrí àwọn yahudi ẹ rí i pé wọ́n jọra wọn gbogbo fírikọ́tù dọ́là pátá ẹ lè wo ìròrí wọn pẹ̀lú ìròrí àwọn nasara àwọn alátẹ̀wọ́ ẹ rí i pé wọ́n jọra wọn. ọ̀kọ̀dé kánẹ́tì mi mojisáàtì anábíwá muhammad sallam wọ́n ní nínú táàfin mọ̀ pé ànábì wọ́n ránṣẹ́ nínú mojisá rẹ̀ anabi ti sọ fún àwọn sahaba anabi ni innahu ẹ dájúdájú man ya'ish minkum ba'di ẹni bá ẹni bá ẹni bá pẹ́nu yín tẹ́mi rẹ̀ gùn fasayara ikhtilafan kathira ẹ rí àwọn ìyapa tí ó pọ̀ ìyapa tẹ́ ẹ̀ nímọ̀ yìí tẹ́ ṣe mọ́ lẹ́kọ̀ọ́ yìí lásán tá a bá ní ká máa sọrú ìran mùsùlùmí tó kan tí kálukú ọmọ pé báyìí làwọn ṣe ti wa báyìí làwọn ṣe ti wa báyìí làwọn ṣe ti wa àti mọ̀ báyìí o lè ṣe ẹ̀yẹ sara wa ìsìláàmù náà ni gbogbo wa sì ń ṣe ìsìláàmù kan náà ló sì wà ànábì kan wọ́n fi rán tíra kan náà ní sílábọ̀sì wa ànábì ní fáwọn aleikum bí sunnati tọ́ba ti wá di pé ìyapapọ̀ lérí ilẹ̀ tẹ́ ẹ̀ mọ̀ yìí tẹ́ ẹ̀ ṣe mọ́ nínú ẹ̀sìn Islam tẹ́lẹ̀ yìí pè yìí ẹ máa bọ̀ ń bí ẹ máa bọ̀ ń bí ọ̀dọ̀ wa ni ẹ wá àwa la anabi nífa àlékún bi sunnati ẹ̀yin ẹ béèrè pé èwo lèmi ṣe èwo lèmi ṣe kíni èwo lèmi ṣe yóò sáré ìdá anabi ṣe gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn pátá ló di iṣu ní gbogbo mọ́ṣáláṣí wa àsìkò ooru ó di iṣu kí là ń kà ká tó ní mọ́ṣáláṣí kọ́ mọ̀ tán ó di iṣu bá a ń kírun tán káyẹ káyẹ lẹ́yìn ìgbà tí a ṣàtàyà tó àdúrà tá à ń ṣe ó di iṣu. jàmá mùsùlùmí kò sí yẹ kó rí bẹ́ẹ̀ anábì ní ẹ máa béèrè pé wò lèmi ń ṣe sallallahu alaihi wasallam wa sunnatul khulafa'ir rashidin al-mahdiyyin min ba'di àti ojú ọ̀nà àwọn àrólé mi tí wọ́n mọ̀nà tá a máa ń tẹ̀lé lẹ́yìn mi anábì fún àwọn sàhábà anábì fún wa ní garanti lérí wọn wípé àwọn student mi nìyẹn gbogbo tí wọ́n bá ń sọ fún yẹn máa tẹ̀lé torí wọn ò ní sọ nǹkan míì àfi tí ń bá sọ̀rọ̀ adu aleha bi nawadis ẹdi sunna mu ẹsi du ẹdi ẹ ọ̀rọ̀ àwọn sahaba ẹfi èrìjì ẹfi dì mu nínú àwọn àsọ́lẹ̀ tá anábì tó sọ anábì iftarakọtìlì yahudi aláìdá wa sàbùnà fúrukọ anábì láwọn yahudi wọ́n pín sí 71 wà iftarakọtìlì nasọ́ra alásìntẹ́ni wa sàbùnà fúrukọ àwọn alátẹwọ́ nasara wọ́n pín sí 72 wọ́n sàtẹ̀fitaruku hadhihi umma anábì ní umma mi àwọn náà padà pé ala thalathin wa sab'ina firqa wọ́n pè sí seventy three kulluha fin nari gbogbo wọn pátá wọn wọ̀nà illa wahida àfi firqa kan sallallahu alaihi wasallam anabi ti kọ̀nfàmù rẹ̀ ipe gbogbo firqa àti thirty àbí àti seventy one àti seventy two àti seventy two nínú seventy three gbogbo wọn ni wọ́n tọ́nà lọ́hùn o àtàwọn tí ó wọbẹ̀ gbére àtàwọn tá padà yọ àmọ́ wọ́n wọbẹ̀ anẹ́bí láwọn ìjọ kan péré nìkan ni òní wọbẹ̀ kí lamọ́dé yí ara Rasulullah àwọn sàábà ní ìrẹ́ anábì àwọn owó ni anábì ní man kana ala mithli ma ana alayhi wa ashabi gbogbo àwọn tí wọ́n bá wà lérí ojú ọ̀nà tèmi anábì wà báyìí àtòjú ọ̀nà àwọn sàábà mi lẹ́yìn mi ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa àdìsí yìí ti yanjú gbogbo ọ̀rọ̀ bọ́ọ̀ bá ti fẹ́ wọná ìtọ́ ọmọ ṣe ni pé ó gbé ẹ̀sìn rẹ lérí bá ànábì ṣe ṣe lánàá àbí àdísìn sọ fún ọ náà awwal al-khasa'is lil-firqati an-najiya kájọ́ sàlàyé àwọn tí wọ́n sọnù ẹjá kọ́ sàlàyé àwọn tó mọ̀nà àwọn tí wọ́n là kú òun ìyá ọlọ́run ọba al-firqatu an-najiya táwì wọ́n ní àwọn ìròyìn mẹ́rin ìròyìn mélòó alákọ̀ọ́kọ́ akidatuhum sahiha akídà wọn nípa ọlọ́run yóò ní àlàáfíà wal ibadatu muwafiqa lil kitabi wa sunna ma'al ikhlas ìbádà wọn yóò jẹ́ torí ọlọ́run wọ́n ó sì máa ṣe lérí ìlànà anábíwá Muhammad sallallahu alaihi wasallam sẹ́ni pé àwọn èèyàn ti ń jábọ́lẹ̀ bá ṣe sọ yẹn alákọ̀ọ́kọ́ tá a kàkí lápé àkídá tó ń sọ ìhà ọyẹ wà àkídá mùsùlùmí lè ní nípa ọlọ́run nípa ọlọ́run a ní ọlọ́run bẹ èèyàn wá o ọba tí sọ pọ́lọ̀ ń bẹ gan kúkú sọ pé èèyàn gan níbẹ̀ àkídá mùsùlùmí yọ́ máa ṣẹgbẹ́ awó mùsùlùmí yọ́ máa lọ lè ṣẹgbẹ́ múlẹ̀ mùsùlùmí yọ́ máa lọ ọ̀dọ̀ àwọn tí ìṣẹlẹ́sìn Islam wọ́n máa wá ìrànlọ́wọ́ lọ́bẹ̀ ó ti kú ònú àkídá Islam ẹlẹ́ẹ̀kejì ìbáàdà rẹ ó ní ìkìláàsì pẹ̀lú ẹ̀ torí ọlọ́run ni shartal kubul ọmọ sí torí ọlọ́run yóò sì níbàámu pẹ̀lú súnà àwọn èèyàn ń ṣe ìbáàdà gan o àbọ̀gbọ̀n níbàámu pẹ̀lú kíni pẹ̀lú súnà ẹlẹ́ẹ̀kẹta al-akhlaq al-fadila àwọn ìwà tá nàbì filẹ̀ fún wa ọmọ wù ú nítorí fi jẹ́ fínúkọ́tù nájíyá nìyẹn o nítorí tó bá mú àkídà tó mú ìbáàdà tó fi àkàlà kúlẹ̀ ọ́pọ́sìpù kan wọ náà kó tó wọ àlìjánná ọgbà àyàn olùyàn jìbìtì wọ́n gbówó fún ọsá lọ ọwá ní àkídà rẹ̀ sọ yíyà ìbádà rẹ̀ mọ̀wáfíkọ̀ bìlìkìtàbí wà súnà ọpọ́síbù kí èyàn wọ iná kó tó wà lìjánà kọ́lọ̀ sọ níbẹ̀ ẹlẹ́ẹ̀kẹta al ní ìwà ẹlẹ́ẹ̀kẹrin mu'amala ìbálò pẹ̀lú ọ̀rọ̀ owó alùsùnà wal jama'a firqatu najia àkídà rẹ̀ ọ̀dà ìbádà rẹ̀ ọ̀dà ìwà rẹ̀ ọ̀dà àmánà ó wà láàrin ìwà àtọmọ̀ yẹ́ لا يخرج المسلم إذا اختل بعض أخلاقه ومعاملاته ولكن إيمانه لا يكتمل gbogbo ẹni tó bá jẹ́ pé ó kù síbi ìwà àbí ó kù síbi ìbálò pẹ̀lú ọ̀rọ̀ àrísìkí ọ̀rọ̀ owó àwọn àbọ̀rọ̀ ọjà tí ń tà àwọn àfáà ní òun kò tí ì kú nínú fẹ́rẹ́kọ́tù nàjíyà ó ní àkídà ó sì ní ìbádà ó wá kù síbi ìwà kọ̀ọ̀kan àti muamala kò tí kú onú fíríkọ́tù nájíà àmọ́ ipò rẹ̀ ó lò gan ipò rẹ̀ sí kíní ó lò ṣẹ́ẹ̀rẹ́ ni tí máa ń ṣe ṣíríkù tí ò ṣe àkídàsọ̀ yìí hà tí ń ṣe bọ́ àtẹni tí ń ṣe bídíà nínú ìjọsìn àwọn méjèèjì wọ́n ti kú nínú Islam èyí ti kú nínú Islam pẹ̀lú méjèèjì yẹn nítorí pé o lè pèrè lẹ́lẹ́bọ kọ́ ọmọ pèrè mùsùlùmí o lè pèrè ní alùsùnà ẹ̀ ọmọlẹ́yà nábì kọ́ ọmọ ṣe tọ́yapa sí tánàbí ṣe kíní tánàbí ṣe ìgbà alùsùn ni wá ó ó sì ti aṣọ kalẹ̀ láìlà àìlà láìlà àìlà tá ń láṣọ ọ̀pá kan ó ní alùsùn náà làwọn alùsùn náà mọ̀ sí bídíà ó bẹ̀rẹ̀ sí lùlù mọ́sáàsì a ní ṣọ́ọ̀ṣì wọ́n ti máa ń lùlù ó lálùsùn náà ni ọ́ sáà nẹ́bì kó lù mọ́sáàsì gbogbo ojú ọ̀sẹ̀ tọ́wọ́ bá ti ń ṣe tọ́bà ti yàpa sí bá nẹ́bí ṣe èyàn fẹ́ ṣàdúrà ọwọ́ ata pupa yípo ara rẹ̀ ìwọ́n ń ka yàsín nú ẹ̀ ìwé dáa àbí ọ̀dá ni támú yìí wá ó ti di ó ti kúrò nínú ojú ọ̀nà anabi wa muhammad sallam anabi ni taraktu fi kun amure anabi ni mo fi nǹkan méjì lẹ̀ fún yín ẹ ní sọnù lantadilu ma in ẹ ní sọnù kìtàbà láwà súnà tànàbí yìí alukur'ani àti súnà ṣẹwárí àwọn ìjọ tí wọ́n là kọ́lọ́mọ́sá fíra sínú wọn masdaru talaki ahli súnà ti wal jama'a ibi àti ma mú àkídà wa inú alukur'ani wọ́n bí baba sheikh bumbaz rahimahullah wọ́n ní baba sheikh bumbaz sheikh ẹ dákun tíra wo máa kà fún tíra tawhid bàbá ní àkọ́kọ́ tíra tawhid tẹ́lẹ̀ máa kà tí ò síbi tẹ́ẹ̀ ti ní rí anábì ní bàbá wa Sheikh Ibn Baz wọ́n ní al-Qur'an al ni gbogbo tíra tó kù in túmọ̀ al-Qur'an wa ibi àti máa mú àkídà wa nínú al-Qur'an ibi àti máa mú ìbádà wa nínú al-Qur'an ibi tá ti máa mú ìwà tá máa wù nínú al-Qur'an ni ibi tá a ti máa mú bá a ṣe ń tajà bá a ṣe ń rajà nínú alukur'an èyí tí alukur'an bá ti ṣe léèwọ̀ ní gbogbo tí mo kà yìí èèwọ̀ ni fún alùsùnà èyí tó bá ti ṣe lẹ́tọ̀ọ́ òun lẹ̀tọ́ fún wa kí ló dé tán fi ń pè wọ́n ní alùsùnà wọ́n ń pè wọ́n ní alùsùnà torí pé wọ́n ní ìgbàgbọ́ nínú sunna nabi àti alukur'an nínú àdìọ́kàn wọn àti ìwà wọn wọ́n ní jàmáà ńkọ́ nítorí pé jàmáà mùsùlùmí ni wọ́n àwọn tí wọ́n bá dúró ti àlìkìtàbù wà súnà ni wọ́n ń pè ní jàmá mùsùlùmí òun náà ni gbogbo wa yìí sẹ́ni gbogbo ẹni tí ó bá ti dúró lérí àlìkìtàbù wà súnà kìí ṣe jàmá mùsùlùmí sẹ́ni ànábì muhammad sallam tan ànábì wa ó pè wọ́n ní àwọn tí ó là ló sì jẹ́ kó ó kọ alùsúnà pọ̀ wọn a tún máa pè wọ́n ní àtọ́ ìfatul mansuro àwọn ikọ̀ kan tọ́lọ́wọ́n bá ràn lọ́wọ́ wọn a máa pè wọ́n ní alùsúnà wal jama'a wọ́n á máa pè wọ́n ní asalafiyun àwọn tó wà lójú ọ̀nà àwọn sàhábà ni wọ́n ń pè ní salafiyun wọ́n á máa pè wọ́n ní aluguraba àwọn tí ó di àdòjì tó bá dìgbẹ̀yìn ayé bá a ṣe jòkó lẹ́yìn sìn àwọn tó máa ń kọjá wọ́n kàn máa wò wá ni wọ́n ṣe ń wà wọkùnrin pẹ̀lú orúngbà àti ṣòkòtò ni wọ́n máa ń wo àwọn obìnrin pé ah ah, ah, ah oru ẹ̀mẹ́yìn ni ṣé ó mà yẹ sóńrìnà bó ṣe lọ sá ọ pọ́sibù kò rí náà o orí náà wọ́n ló mú wá láti lé wọn ẹ máa ṣe ìyàwó wọn wà wò pé ah, ah ṣé ìyàwó rẹ̀ lẹ́sẹ̀ yìí bẹ́ẹ̀ bá ń kó ọmọ wọn ni ha ṣé ẹ ti parí kó ọmọ náà ni ẹ sallallahu alaihi wasallam aluguraba anabi ni ja gariba anabi ni islamu yìí ó dé lájòjì ni pàṣẹ ya'udu gariba kama bada yóò padà padà sí i. Ajoji, fàtúbà lẹ́lọ́gùràbà àwọn tí wọ́n bá wà nínú àwọn èèyàn tí wọ́n ń pè lálájòjì ń gbà wọn ànábì ni wọ́n kú eríire ọ̀ọ́dà àjòjì níbi iṣẹ́ torí òní yíwé wọn ni abdulhakeem nígbà mẹ́jọ gbọ́ o yóò ṣòfófó o kò ní kò ní gbà o láìláńdì mi náà ni wọ́n ti ju bọ́rọ̀ abdulhakeem kan sómi ní tọ́mílán bíríjì ń bí ọ́dítọ̀ ni wọ́n sì ní pé ìsàn tó àṣírí wọn ń tó àṣírí wọn bí iṣẹ́ tọ̀hún ní ta bára ní ẹjẹ́ àṣọ níta bá rà nẹjá sí kíni nẹjá sọ gbogbo tẹ kó lè tẹni họ́dìtì irọ́ ni wọ́n sì pàdé rẹ̀ lérí bíríìjì wọ́n sì jù sómi torí pé uwa mẹ́nà lè gbòràbà ó wà nínú àwọn àjòjì ọdá àjòjì tẹ́ bá fẹ́ sòkú nínú ẹbí ọdá àjòjì tẹ́ bá fẹ́ kó ma ọdá àjòjì tẹ́ bá fẹ́ sẹ́mẹ́tì ẹbí ibi àwọn ń lọ ọ̀tọ̀ ibi tí wọ́n mọ lọ ọ̀tọ̀ títí ẹ ló sì bá làákàyè tí wọ́n bá làákàyè wọ́n máa pè wọ́n alul athar àwọn tó jẹ́ pé nípa nẹ́bì ni wọ́n máa ń tẹ̀lé alul hadith wọ́n máa pè wọ́n alul hadith àwọn firkọ́tù najiyan ẹ̀yọ́ máa yá mi amal firkọ́tù dọ́ọ̀la ẹ̀rẹ́ àwọn firkọ́ táwọn sọnù firkọ́ tó ṣe kíni tó sọnù ṣẹ́rí seventy three àbí wọ́n yọ ẹ̀yọ̀kan kú okùn mélòó seventy two ẹ wá sí mọ́ ah, seventy two. Takoko, ẹ tún sì mọ́ seventy one two two one five gbogbo wọn ni wọ́n sọnù ànábì ni gbogbo wọn sì wọná àmẹ́yìí tó kàn wá jù ni pé ṣe rí Yahudi àti Nasara ọ̀rọ̀ tí wọn ò bá wa lójijì nítorí pé kèfèrí hánránwó ni ńlá wọn ọlọ́run rẹ̀ ti là á mọ́lẹ̀ ó ní innalladhina káfárù ọlọ́run láwọn kèfèrí min ahlil kitabi nínú àwọn tá a fún tíra síwájú yahudi àti nasara wal mushrikin àtàwọn abọ́gibọ̀ pẹ̀ fi kíni fi nari jahannama khalidina fiha ulaika hum sharrul bariyya ọlọ́run ní èèyàn bú ni wọ́n sharrul bariyya tí wọ́n ti yanjú èyí tí ń pa wá lẹ́kún òun náà ni mùsùlùmí tí ó ń kírun tó sì wà nù fẹ́rẹ́kọ̀ dọ́là mùsùlùmí tí ń lọ hajj mùsùlùmí tó dárúgbọ̀n sí gbà mí ẹ̀rọ àwọn èèyàn onírúgbọ̀n tí ó sì máa lálàgbà mọ́lẹ̀ lẹ́kùn lé lẹ́jọ́ ọmọ jó nǹkan wọn ò sí ládùúgbò yín bí èyí tí ń panilẹ́kùn nù òun àtàwọn tí ó wá mọ́sálásí tí ó lọ hajj tí ó ti tààjù tí ó gbàwé àlàmísì tí ó gba Ramadan wọ́n padà wá lọ lè pàdé níbì kan náà sẹ̀mọ̀pọ̀ panilẹ́kùn jẹ́ wọn àwọn eléyà sẹ̀mọ̀pọ̀ mọ́ náà ni wọ́n bó o ní ẹni tá a rò pé ó wà lìjánà sí wàá dọ́mọ iná kámẹ́lára oògùn jìnnà lérí fírikọ̀ dọ́là àwọn tí wọ́n ń pè bẹ́ẹ̀ kullu man khalafa al-kitaba wa sunnah والصحابة في عقيدتها وعبادتها وأخلاقها ومعاملاتها àwọn fírikọ̀ tó sọnù ìtẹ́yìn òfin mọ̀ pé ṣé mo wà ń bẹ̀ àbí ìṣí ń bẹ̀ òun náà ni pé àkídà wọn ò ní yapa kùránì ìbádà wọn ò ní yapa kùránì ìwọ́wọ́ wọn ò ní yapa kùránì ìbálò wọn lérí àmánà owó kò ní yapa kùránì gbogbo ẹlẹ́sìn pátá tẹ́ bá ti béèrè pé èyí tẹ́ ń ṣe yìí nínú àyàwó láti rí tó sì dákẹ́ àbí tí ń rọrùn sọ àbí tí ń pè lébi àwọn bàbá ẹ má bí èmi àwọn kan mẹ́lá dúgbò àwọn bẹ́ẹ̀ mo ní ẹ̀yìn ṣe náfìlà láìka fátíà kí náà gbogbo rẹ̀ kánjú láríṣì ni wọ́n ń pò ókò ẹ̀ àwọn alùbídíà ní fúrúkọ̀ dọ́là ní o alẹ́sàlátù ẹ wá ń ṣe nẹ́fìlà láìka fatia wọ́n ní bẹ́ẹ̀ mi bá fẹ́ bá wọn sọ kémi ọmọ sọ fáwọn kémi ọlọ branch àwọn kémi headquarter kémi ọlọ headquarter kí lè sọ fún mi. àìmọye àlùwalá eléérú ilé kí ó ta ti jáde kátó lọ lè ké súnà ni o àlùwalá eléérú eérú eérú gbóná. àbí kí lọ́lọ́ ní àfisà lọ́la omi àti táyà mọ́ ohun yẹ̀pẹ̀ tọ́gbẹ̀ mọ́dàrẹ̀ láàmú gbogbo ẹni tí bá ti ń bẹ́ẹ̀ nẹ́sìn wà yìí tí bá ti ń ṣe ń tà lè tírèsì sínú àlùkùránì àti súnà àwọn ni wọ́n ń pè ní àlùfẹ́rẹ́kọ́tù àdọ́là ọ wà á sá fún wọn bó ṣe sá fún ejò bó bá jẹ́ bí okùn ẹbí nìkan ni ó kù kì í sọ̀rẹ́ rẹ̀ tó bá jọ rẹ̀ mọ́rin súnmọ́ mo máa ń bẹ́ẹ̀ ń bì kan mọ́dé bẹ́ẹ̀ níbi èmi ti fún yín ní principles àbí ní tó kù ni pé ká máa wá wo àwa ìjọ tá a wà ní erílẹ̀ ayé tí n bá wá ní kí n kà wọ́n àádọ́tún lámbítà ní kàtán a máa ti fún wa ní tá a máa fi ṣe yásítìkì tá a máa fi ṣe kíni tá a máa fi wo ṣe wá rí ìjọ tí wọ́n pè ní seventy one yìí àbí seventy two yìí ti seventy two tó jẹ́ umar nabi yìí kèé ṣe society wọ́n rìn fáà sí o téèyàn ọmọ wa kà á pé ìzálà ẹ̀hẹ́n àbí àbí eh, ẹ̀já máa dákẹ́. tọ́ọ̀mọ̀ wa máa pín àwọn fírí àwọn jàmùyáàtì ipe àwọn jàmọ́ báyìí jàmọ́ báyìí jàmọ́ báyìí jàmọ́ báyìí kéèyàn pe rẹ̀ ní àwa ni jama'atul mamadiyya ṣe ní bó ṣe pe rẹ̀ ó kọ́ ń da bí ọ̀dà àwa ni ìjọ anabi ní tá a fi mọ̀ ní pé a lọ lè wo tí wọ́n ń ṣe ń bẹ̀ sọ́bàtà ànábì mu àbí kò ṣe kí ni àbí kò bá mu ó kọ́ yẹn ò ní kankan ṣe. bẹ́ẹ̀ náà ni ó kọ òdìjà lọ́dọ̀ ẹni tí ìbá ṣe fúrúkọ̀ dọ́là ànábì kọ àwọn kìnínní ansọ́rù àbí ansọ́rù almuhajirun ashabu sufa gbogbo wọn kí ni wọ́n sahaba ó kọ yẹn onítùmọ̀ kankan láàrin láàrin wọn bákan náà ni gbàgbọ́ wọn àmọ́ lè ní ìjọ kọ̀ọ̀kan pẹ̀lú gbàgbọ́ ẹ̀ ní ìjọ wọn òfin ni tí wọ́n ní àà ó lè darapọ̀ mọ́ wa wá lófin ẹ̀yọ́ màá nínú ẹ̀sìn wa ń èyí tọ́lọ́run bá ní kípa wọ́n ká àmọ́ yìí tí a dì mú ẹ̀yin jama òun náà ni pé àlùfíríkọ́tù dọ́là oríṣiríṣi ni wọ́n àwọn nǹkan bẹ tó jẹ́ pé kèfèrí ni wọ́n à ní bá wọn ṣe bàbá pàdé ẹ̀ ní hajj gan àyà fún jama mùsùlùmí bí n bá ń kírun lọ́wọ́ mọ́sálásí à ní kírun lẹ́yìn nítorí pé káfírin ni káfíìrì ò sì nírun àwọn nǹkan bẹ tó jẹ́ pé àwọn tí wọ́n bídíà tí wọ́n gẹ́rù mùkàfíà bídíà àwọn ò tí ì sọ wọ́n di kèfèrí. báàbá wa kéwú àmà wa dà nǹkan pọ̀ àwọn àlùfáà ní àsìbáàbù ìní ìrọ́fìhìn kí ló dé tí wọ́n fi kú òlójú ọ̀nà tá a nábì lálẹ́ wọ́n lálẹ́ àkọ́kọ́ àlìjáàlù bil ilm shar'i àwọn ìjọ tá a wí yìí wọn èèwà mọ̀ gbogbo ìjọ tí ìbá ti wá mọ̀ yọ padà fọ́ọ̀lù sọ ṣètọ́ ní tí ń bẹ̀rù láyé ìmọ̀ ìtọ́lọ̀ ní kànáàbí ọmọ tọrọ àlékún lérè ojoojúmọ́ kí ni jẹba ìmọ̀ wọ̀kúrọ̀ bí sídi ní ìlìmọ̀ níta yanjú sí oyé ọ̀rọ̀ ọmọ yanjú ẹlẹ́ẹ̀kejì tí wọ́n fi sọnù ìtìbáwò làwà ẹlòmíì mọ̀ àmọ́ ìfẹ́ nú ìfẹ́ ẹnu ìfẹ́ ẹnu yẹn ni òjú wọn ó yí padà ẹlẹ́ẹ̀kẹta al-ishtirzaq bilmanhaj ojú ọ̀nà tó wà yẹn ó ti do oúnjẹ mọ́ wọn lọ́wọ́ tẹ́ ẹ bá ní wọ́n filẹ̀ kan má ṣe mọ́ bí ìgbà tẹ́ fẹ́ bá yé wọn jẹ́ ni ó di mélòó ó di mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin àtàṣàbù bilkufar àwọn míì àwọn kèfèrí ni wọ́n rí àtẹ̀sìn wọn wọ́n wá wò pé ah, kí ló dé táwa náà modernize ẹ̀sìn tiwa náà kọjọ títí wọn òun ní fa gbogbo àwọn nẹ́fìlà òru mọ́júmọ́ òòṣà jánọ́ọ̀sì kánú wọn fẹ́ ṣe ẹ̀yọ̀ kánú wọn fẹ́ ṣe ẹ̀yọ̀ lẹ́kọ̀ọ́ káàbà kan wá lọ mọ́sálásí kan mọ́ lè ka yálà tí ó ẹni kí ló dé ó ní àyàmọ̀gbẹ́ni ah, ní àìsùn ọdún ẹ̀yọ̀ ni àwọn àníkí lọ́wọ́ kan mọ́sálásí pẹ̀lú ọdún ẹ̀yọ̀ kò sí yàtọ̀ láàrin ẹni tí ń ṣe yìí ni àti ẹni tí ń ṣàdúrà January first, st mọ́júmọ́ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa jákòó lọ́kàn tàṣàbù bil kufar ni wọ́n ti kó wa lọ́mọ ẹ̀já wa náà ó ṣe kí ni ọgbọ́n tí wọ́n lò tí wọ́n fi káwọn ọmọ wa lọ yẹn ẹ̀já wa náà lóru ẹ̀ lẹ́yìn náà kaidul ada àwọn àmì náà áfíríkà dọ́là yìí àwọn kèfèrí ló dá ojú ọ̀nà wọn lẹ̀ wọ́n mú ẹnìkan nínú wọn wọ́n wá ní kó múra mùsùlùmí wọ́n wá sọ ohun tí ó máa ṣe òun ti gbaṣẹ́ àwọn tó ń tẹ̀lé àwọn ọmọ pé kì í ṣe mùsùlùmí yóò máa wá fọ́ Islam yóò máa break Islam láàrin àwọn ọ̀tá ẹ̀sìn ni wọ́n bẹ̀ wọ́n ń ṣẹ́ láàfin máa wò pé ah ah sára wa náà sì làwọn eléyìí kẹ́ kéèyàn ó sì mú odidi èèyàn báyìí kó sì jọbẹ sí lérí pínpọ́n kó sì gé gbígbà tó máa ń gbérí kéèyàn máa ń gérí ewúrẹ́ kó sì gbé dání báyìí kó ní Allahu Akbar bisimilah wọn yẹ sára wa fírikọ dọ́là ni wọn sẹ́rí ńgbà mo sọ lẹ́ẹ̀kan mo ní wọ́n pọ̀ ìtawà ṣe ni pé ká máa mú àwọn ìtọ́lọ́mbá ni wọ́n wà lákọọ́lẹ̀ wá sókísókí kọ́lọ̀n wọlá àánú rẹ̀ àtagbára rẹ̀ kọ́lọ̀n mọ́jẹ́ ní kọ̀ọ̀kan wọ́n há sí wọn lọ́wọ́ ṣe rí àwọn míì bẹ́tọ́ dé pé ó kọ wọn ò sí láyé mọ́ àmọ́ ìròrí wọn ṣe kíni ọ̀ṣẹ́kù alákọ̀ọ́kọ́ nu wọn alikawarij kí ni mo pè wọ́n alikawarij àwọn tí wọn àwọn ìyẹn lásìkò Usmanu ni wọ́n dáyé radiyallahu ta'ala anhu wọ́n pè ní kèfèrí wọ́n sì pa mùsùlùmí ló pa Uthman mùsùlùmí náà ni ipe eléri wa yìí a ó ṣe nǹkan báyìí ẹja pa kí ló ṣe ó ní ẹ má kẹnu wọn ni ó ṣe kèfèrí wọn ni ó wùwà kan báyìí ìwà tó wù látòrí ẹ̀ ọlọ́run sì ní àti Allahu àti Rasula wa ulil amri minkum ẹ tẹ̀lé aláṣẹ yín ẹ sì tẹ̀lé ọlọ́run ẹ tẹ̀lé aláṣẹ yín ẹ tẹ̀lé àwọn aláṣẹ yín ali náà bá wọn jà ali ó bá wọn jà wọ́n ní ali gan kèfèrí mùsùlùmí làwọn tàwí o náà nínú gbọ́n ọmọ dárùn pọ̀ sí o ṣòkòtò ló sì ní kọjá kókó ẹsẹ̀ tó bá jọkùnrin àmọ́ má fọkàn balẹ̀ sí pé gbogbo èèyàn tó bá rí bẹ́ẹ̀ náà ní alùsùnà nínú tí wọ́n máa ń ṣe alùkùrúdù alàlhákìm wọ́n gbé ìdàlọ́wọ́ báyìí ipò ìwọ ọba wa bọ́ bá ṣe mẹ́sì á sì bẹ ọ lérí nínú tí wọ́n máa ń ṣe ẹni bá ṣẹ̀ṣẹ̀ kan yàtọ̀ sí ẹbọ wọ́n kà fara rẹ̀ wọ́n ní kèfèrí ni yóò sì pẹ́ nu nágbére nínú tí wọ́n máa ń ṣe òun ni pé wọ́n fi àwọn mùsùlùmí wọ́n fi àwọn kèfèrí lẹ̀ àwọn mùsùlùmí ni wọ́n máa gé lérí àwọn ni is àbí kí ló kọ́ wọn tán is is àwọn kàwárìjì ni ìròrí kàwárìjì ni ṣẹ́rípá àwọn ọmọ awakọ̀ kan náà ti ń jọyìn wọn ọmọ nàìjíríà ti jọyìn wọn àwọn míì náà nílùú míì náà wọ́n ti ń jọyìn wọn ọlọ́run sọ níbẹ̀ Ànábì ní yaqtuluna ahlal islam tó bá dìgbẹ̀yìn ayé àwọn mùsùlùmí kan ó dé ẹlẹ́sìn ni wọ́n lẹ́ẹ̀mọ́ pè wọ́n wọ́n máa wá pa àwọn mùsùlùmí ẹgbẹ́ ara wọn wa yad'una ahlal awthan wọ́n fi àwọn tí wọ́n ń bọ òrìṣàlẹ̀ wọn ní dọ́dọ̀ wọ́n máa pa innocent ẹ̀dá tí wọ́n ti pa ní Iraq àwọn is tawí èsì kékeré àti ní Syria Ànábì ní yahkiru ahadukum salatahu ma'a salati àwọn tawí gẹ́gẹ́ bí ìrísí wọn wọ́n bá ń kírun lọ́wọ́ ẹ̀ máa envy wọn ipe àà ah, ah, ọlọ́mọdé mi náà lè máa kírun báyìí o wọ́n ti ṣe mùsùlùmí wàsíyàmùhù máa síyàmìhì tí wọ́n bá ń gbàwẹ̀ mọ́ndé àtàlámẹ́sì àti ìjọ mẹ́ta láàrin oṣù àti ramadan báyìí wọn ò ní wò wòkú òtí lè sùn anábì ní wòye ṣe mùsùlùmí ọlọ́mọdé àṣìṣe eré burúkú bó o lè yòó sínú kó sọ́wọ́ àwọn ilé àfàánú ọlọ́ ẹja dá tiwọn dóbà ẹ̀yin náà lórí net ẹ̀lẹ́kà yòókù alẹ́kàwárìjì ẹ̀ra àwọn àkídà wọn ó kọ ohun òsíláyé mọ́ àmọ́rò rí wọ́n ṣe kiri ààrẹ ní ká máa ṣe protest káàkiri ìlú protest peaceful náà lẹ́ pè é àmọ́ tó bá padà yá tán kò ní jẹ́ peaceful jàmá mùsùlùmí iraq lè ní jàmá ìyà tí wọ́n jẹ lásìkò Saddam èyí sọ́tò yìí tí wọ́n jẹ ń sìn Libya ìyà tí wọ́n jẹ lásìkò Gaddafi sọ́tò yìí tí wọ́n jẹ ń sìn kọ́lọ̀ sànù wa lẹ́yìn náà ni àwọn ṣíà àwọn náà tún dé ṣe ráwọn ṣe àyẹ àwọn èsè mùsùlùmí nípìlẹ̀ ṣe nígbà tí ànábì lọ tán ipa àwọn yahudi kọ̀ọ̀ká islam nígbà ànábì lọ tán abubakar lọ tán usman lọ tán ọwọ́ dàsùkò ali wọ́n wá gbé ẹnìkan dìde láàrin wọn tí ń jẹ́ abdullahi ibn saba abdullahi ibn saba yìí yahudi ni júù ni alátimọ̀sọ́lẹ̀ kan nìyẹn wọ́n dáṣọ islam wọ́ wọ́n wájú sí i àárín wọn usa ń ṣe àwọn israel ń ṣe manufacture muslim tí ọmọ fáyà báyìí tẹ́rí yọ́n máa wú kìí ṣe mùsùlùmí abdullahi bin sábà ìlọ́wọ́ wo àárín àwọn mùsùlùmí wọ́n bẹ̀rẹ̀ sí máa sọ fún àwọn èèyàn pé ẹja fẹ́ràn ali ali family anabi ni bẹ́ẹ̀ ni òun ló tún fi ọmọ anabi ali ah mo fẹ́ràn rẹ o sí wọ́n fẹ́ràn rẹ wọ́n náà fẹ́ràn rẹ ó fẹ́ràn rẹ o ó wá gbìn ali sẹ́mi àwọn èèyàn ó wá lé ìfẹ́ tó òun náà ló tún bẹ̀rẹ̀ pé tí ẹ bá ṣe pé báwọn ọ̀gá wa ṣe to àlífà lẹ́yìn ànábì ali ló yẹ kó jẹ àlífà àwọn tàwọn náà ní ah of course ọjọ́ bẹ́ẹ̀ ló tọ́ ó tún dé ó ní ah mo ṣe ẹ̀gbọ́n kankan mo ní mo gbọ́ ayatul wilaya wà wọ́n ní ànábì aya kan wà tó jẹ́ pé ọlọ́run fi sọ fún ànábì pé pé ali ní kó jẹ àlífà o àwọn abubakar ló pa aya yẹn rẹ́ wọ́n ní ìhín oníbẹ̀ ni ah, ẹni bá wà pa aya rẹ kí ni kí ni wọ́n jẹun ṣé kèfèrí kọ́ wọ́n ní kèfèrí ni adẹ́bẹ́ kèfèrí la Abubakar kèfèrí ni Umar kèfèrí ni Uthman Allahu Akbar ọlọ́run mọ́jà ṣe rí burúkú àdúrà láàmà ṣe o kò sí ìjọ kan téèyàn lè jọyìn nítorí kò sí ìjọ tí ò ní ẹ̀rí lérí tí ń ṣe kíni lérí tí ń ṣe o lè wá jẹ́ rọ́ ó sì lè mọ́ kọ̀rẹ́tì àìmọ́ ìyàwó tó ti lọ rán nínú ọmọ nàìjíríà tó ti di ṣíà ẹni tí ń sọ̀rọ̀ bí Allahu Ta'ala àánú fáwọn sàábà tẹ́lẹ̀ ó dé ní sìn ń pè láàánú tó láàrin kọlọmọsà sọ ní kọ̀ọ̀kan wọn bí aburú bẹ́ẹ̀ abúláàbùn sábà yìí òun lọ́ọ́ da gbogbo ẹ̀rù nínú àwọn àkídà aminu jibiril ó ṣe jàǹbá jamba, wo ló ṣe wọ́n ní wọ́n ní kó gbé kuraani fali ó sì lọ lè gbé fún muhammad sallallahu alaihi wa sallam wọ́n ní ìgbàgbọ́ ta wí wọ́n ní torí pé ali àtànẹ́bì jọra wọn ló jẹ́ kí kí jibiril ó ṣe mistake ọmọ twelve years àti bàbá forty ọlọmọsọwọnù nínú ròrí wọn wọ́n gbà pé ànẹ́bì sàsọtẹ́lẹ̀ yìí pé ali ní kọjá àléfà lẹ́yìn wọn àwọn sàhábà ni wọ́n pa àsọ́lẹ̀ yẹn ni wọ́n parẹ́ evidence wádà ó ní wọ́n wà ó wà tán bá wà dáadáa wọ́n padà rí kò sí mú wá o nínú àwọn àkídà ṣíà ó náà ni pé gbogbo àwọn sàhábà kèfèrí gbogbo wọn àfàwọn mẹ́ta tí wọ́n yọlẹ̀ abusal gafari salman farisi atẹnikan elmigdad elmigdad àwọn mẹ́ta yẹ wọ́n láwọn nìkan ni wọ́n yẹ ṣe kèfèrí gbogbo sàhábà tó kù pátá kò fárùn gbogbo wọn ọlọ́wọ́n wá fi kò fárùn rọ́kiri ká muhammad a ní ìyàwó Aisha nǹkan wọn ní káfíra lòun náà kèfèrí ni kọ́dà zaniya ni oníṣìnà ni Umar murkatom wọn ní kèfèrí lòun kọ́dà géè tó ni lẹ́nu ọlọ́run ẹlẹ́ kà nípa ṣíà bẹ́ẹ̀ bá wá kà nípa ṣíà wẹ́bsáìtì àwọn afáà súnà ní ẹsẹ̀ kíni ni ẹ lọ ọlọ́run ní jásìrì lérí nẹ́ẹ̀tì ó tọ́ nínú àkídà wọn wọ́n gbàgbé àlùkùránì ò pé alukurani tó wà lọ́wọ́ ṣé kíni kò pé àwọn sàhábà wọn ṣe jàmbá wọn kó àwọn nǹkan pamọ́ ṣé báwọn sì ha lásìkò ànábì wọ́n ní wọ́n ti ṣe mítìn wọ́n ní wọ́n di àwọn àyà kurani kan wọ́n di kù wọ́n yọ ń bẹ̀ wọ́n ní irú alámúnáṣẹ́ alákàṣọ́jọ́ra wọ́n wà dáná ànkà wíṣíra alẹ́dì ànkọ́dà dọ́hara wọ́n rà fáánà lẹ́ka fàyínà àlíyà dọ́hara fàyínà àlíyà sọ́hara wọ́n nígbà tí ó débi wọ́n rà fáánà lẹ́ka kàyẹn fàyín àlíyà àlíò sọ́hara ó ní àna rẹ̀ ọ̀rọ̀ àna lọ́lọ́wọ́ bọ́ ma wá sọ nínú alukoran àti pé Fatima tẹ tọ́fẹ́ àlí náà ní Madina ni wọ́n ti so igi wọn papọ̀ Maka ni alamúnásá ti ṣe kíni ló ti sọ̀kalẹ̀ wọn ò nígbàgbọ́ ní Buhari àti Muslim o òpùrọ́ ni wọ́n máa ń pe Abu Hurairah o tí ìbá ti wá di ṣíà gbogbo ẹ̀sìn tá gbé lọ́wọ́ yìí kí ni ó ṣe yóò sì wó mọ́yàn lọ́wọ́ yahudi ni Iran yahudi ni wọ́n yahudi ni àwọn kùmẹ́ni àtàwọn ọmọ ya wọn wọ́n ti ṣiṣẹ́ fún yahudi ni àwọn Israeli àwọn fẹ́ wó mọ́sídìí làákùsọ àbí àwọn ṣíà fẹ́ wó Kaaba àwọn méjèèjì jọ ṣiṣẹ́ fúnra wọn ni Israeli àti Iran yìí sọ̀tá Israel ẹ̀ eh, Iran àti america yìí ṣe kí ni wọ́n yé sọ̀tá alùsùnà lọ̀tá Amẹ́ríkà alùsùnà lọ̀tá Iran wọ́n ní alukùránì gidi tọ́jẹ́ òríjìnà gan nígbà àwọn sọ̀hábà ti di kèfèrí yẹn ọlọ́run ti ní kí ẹ̀gbọ́n tí wọ́n máa ń sọ wọ́n ní man la'ana abubakar wa umar wa usman ẹni bá ṣépèlé abubakar àti umar àti usman àti muawiya ọmọ abu sufiyan àti aisha àti hafsọ lọ́dẹ̀ allah anihum ọlọ́mọba akẹ́ gbogbo wọn báàdà kulli sọ̀lá ẹni bá bu èpèlú wọn tó ṣépèlé wọn lẹ́yìn kọ̀ọ̀kan tó bá kí faqad taqarraba ila Allah bi afdal ó ti súnmọ́ ọlọ́run ọba pẹ̀lú àwọn ìjọsìn tó lágbára ó wà nínú tírà àwọn tí wọ́n ń pè ní Furu'ul Kafi volume three page two two four àwọn àfa àwọn ní tírà wọn náà tí wọ́n bá ń kírun lọ́wọ́ báyìí ẹni tí ó bá ṣe pẹ̀lẹ́ àwọn sàhábà tí máa ń kírun lọ́wọ́ nínú ṣíà kò nírun wọ́n ní yàtàkìdúnà àná àhàdà àbúwábì náà àwọn ṣíà wọ́n ní ojú ọ̀nà kan nínú àwọn ojú ọ̀nà náà asábùà iná méjèèjì yẹn ọlọ́run specialize yẹn ọ̀kan péré fún lè Aisha fún ìyàwó Aisha tó bá kú ọwọ́ ní tí àwọn tán pé tafsirul Kiyashi Hussein ọmọ Ali ìjọ tí wọ́n pa wọ́n níjọ yẹn bọ́ sí ìjọ Ashura ọjọ́ kẹwàá oṣù Muharram wọ́n máa wá ṣe ọ̀fọ̀ rẹ̀ lọ́dọọdún pẹ̀lú aṣọ dúdú wọ́n máa wá yára wọn ní bíléèdì wọ́n máa yára wọn lọ́bẹ wọ́n máa sára wọn ládàá ẹ̀rì wọn báyìí pé àá ah, ah. sáwọn èèyàn lélẹ̀ yóò sì bu rẹ̀ ládàá háì lẹ́yìn kí ló dé olóhùn fi ń dárò Hussein níjọ́ yẹn ẹni tí ó bá gbẹ̀jẹ̀ lára ara rẹ̀ ń jọun kò nífẹ̀ẹ́ Hussein nígbà tí ó sì nífẹ̀ẹ́ Hussein kò nífẹ̀ẹ́ Ali wọn inú àkídà wọn wọn a máa ṣe é sì gàtà pẹ̀lú òkú wọn ò fi ọlọ́run bá lẹ̀ wọ́n máa pe Hussein labbaika ya hussein labbaika ya hussein àwa mùsùlùmí alùsùnà kí làwọn máa ń wí labbaika allahumma labbaika ọlọ́run ọba jẹ́pẹ̀ rẹ̀ tábùrú bá fẹ́ ṣe wọ́n ya hussein ni wọ́n máa ń pè kí lọ́lọ́run ní ká ṣe kúlídé ọ̀làhà àwédìí arahman tẹ́ ẹ bá ní sọ̀rọ̀ ẹ pé allah àbí kẹ́ ẹ pé arahman ìròrí wọn ọ̀yàpá sí súnà àbí ọ̀yàpá ẹ̀yẹ̀tọ̀ àwọn ọmọ ìyá wọn ni sakisaki ibrahim sakisaki ní sáríà ẹ lọ eré tíra àwọn afẹ́sì ẹ̀lẹ́ kà nípa wọn wọ́n nígbà ọ̀yá àwọn kan tó dé wọ́n ń pera wọn ní alukọ̀dàríyà mahabadu alijuhani òun ni ọ̀gá tiwọn nígbà àwọn sàábà lọ tán táwọn alìkú tán lòun dé ẹ̀ nígbàgbọ́ tiẹ̀ yòókìrú náà lọ́kọ̀dà ó ní kò sí kádàrá o láyà alámùlọ́wò lòmúra ìlà bàdà òkú ìhà ọlọ́run ọba ò ní ìmọ̀ nípa nǹkan kan síwájú ó dìgbà tí nǹkan wọn bá ṣẹlẹ̀ kọ́lọ́run tó mọ̀ aláàsì ni inna kulla shay'in khalaqnahu bi qadar ọlọ́run bá ní gbogbo ń ta adápátá adá pẹ̀lú kíni pẹ̀lú àkọọ́lẹ̀ tá a ti kọ fún un ní tí wọ́n ṣe ọ̀yà pakùrá àbẹ̀ ọ̀yà pakùrá fẹ́rẹ́kọ̀ dọ́là ni wọ́n àwọn yẹn náà àwọn lọ bẹ́ẹ̀ nígbà tó yá àwọn kan dé alìjàbùríyà alìjàbùríyà yìí àkídà tí wọ́n ọlọ́mọsẹ̀ sọ níbi aburú àkídà tí wọ́n ni pé annal abdul majiburu na ala fún alihi gbogbo tọmọ ìyẹn bá ń ṣe wọ́n jẹ́ ń pa ni o ẹ má bu o ní àṣọ tí bá ń jalè tí ń ṣe ṣìnà tí ń gbowó lówó níta kọ fún ni o wọ́n iná àtọ́ à nílò bá ṣùráyè lọ mọ́ṣáláṣí náà fọwọ́ àmọ̀jùbùrù ibi adarí ẹ̀ sí ni ọ̀dà gẹ́gẹ́ bí ẹni tá ara lókun ni tá a jù sínú odò tá a wá ní májì omi ọkàn ní ara o wọ́n ní ìròrí tàwọn nù bẹ́ẹ̀ bá ti lẹ́nìkan ti ń jalè yọkàn ní ẹ ó ti wà ní àkọọ́lẹ̀ ọlọ́run pàṣẹ kí ni fàájà ọlọ́run lọ́kọ̀ ọlọ́run bá kọ́ ìlérí ìjà nígbà ọlọ́run ti kọ́ ọmọ gbọ́dọ̀ já sẹ́mọ̀ pé àwọn jàbúrí àwọn olókọ mọ́ àmọ́ lórí wọn ṣe kí ni ọ̀ṣẹ́kù ẹgbẹ́jọ́ ni igbó nìkan ni àdánwò tòun o ọlọ́run ló fi kàn wọ́n bẹ́ẹ̀ ìmí àní bó ṣe wà yìí sinna nìkan làdánwò tó wọ́n yóò máa wá fi àkọọ́lẹ̀ yóò máa fi ṣe evidence lérí iṣẹ́ bú ìwọ lọ wá ń lọ lé ọtí yìí oṣù lọ́kadà ti ń bọ̀ ọwọ́ á dúró fọ́kadà àbí ọdúró fọ́kadà ìgbà ọwọ́ amutí lọ́wọ́ àwọn apẹ́kẹ́ lóde fi délé ọtí ó ní ọtí wà nù àkọọ́lẹ̀ ni kí ló dé tó dúró fọ́kadà lẹ́ẹ̀kan tó ò dí kọ́kadà ọgbà ọkọ̀ balẹ̀ wà nínú àkọọ́lẹ̀ alamuna jalla wa ainain wa lisana wa shafatain wa hadainahu an najidain ọlọ́run láti tọ́ wa sọ́nà ọ̀kan jalè lásìkò Umar ibn Khattab ó jalè wọn fẹ́ gé e lọ́wọ́ ó ní ẹdúró ẹdúró kìí ṣe bí wọn ẹbí kádàrá ni ó kádàrá ló kó léhun lórí bọ́lọ̀wọ̀n bá kọ́kọ́ wọn jà wọn ò ní ní ẹlọ lè mú ẹgbá wá sarakta bi qadarillah nukimu alayka alhadda bi qadarillah nígbà ó ti jalè pẹ̀lú kádàrá wọn kádàrá tí máa ń tẹ̀lé olè jíjà òun náà ni ká lù ọ́ ká lù ọ́ náà òun náà ti wà nínú kádàrá ṣe mọ̀ pé ìròrí ni ọ̀ṣẹ́kù àbí ọ̀ṣẹ́kù oníbọ́lọ́ ibi tọ́lọ́ ní kó wọn máa lọ́nu eric afa sufi yóò ní wàhálà yín lérí àwọn kìrìsìtánì sí ṣe kèfèrí ti yín ni ṣe fi kèfèrí ọlọ́ni ẹ̀yin ní nọ́tà fi ṣe jẹ́nà bóyá ẹ̀yin gan lẹ́wọ̀n náà mà ẹ̀wọ̀n bí ń dọ̀rọ̀ ọlọ́run ẹni tó bá ṣe kéèké kìrìsìtẹ́nì yọ̀ wọ́ná ìwọ wá ń tún dáùtù ẹ̀ ọlọ́run ṣàánú wa ìròrí yìí wà lọ́dọ̀ àwọn ìbò náà gbogbo tẹ́yìn bá ti perfect tó bá ti máa ṣe wọn ni ká fi lẹ̀ kọ́ máa ṣe kíní kọ́ máa ṣe irọ́ wọn kò rí bẹ́ẹ̀ lẹ́yìn náà àwọn jahamiyade jáàmù bónú sọ̀fọ̀wán òun lọ̀gá tiwọn òun ní gbogbo kọtọ́lọ́n lòun jẹ́nu Quran inkaru jẹ̀mí ilẹ̀ asma'i wa sifati lillahi azza wa jalla gbogbo òròyìn ọlọ́run tó wà ní Quran ọlọ́run kan kọ́ síbẹ̀ ọkàn wà ń bẹ̀ ní kíkọ́ ni kò sí fọ́lọ̀ bọ́lọ̀ bá pẹ̀rẹ̀ ń Rahman kò sí fọ́lọ̀ bọ́ bá pẹ̀rẹ̀ ń Rahim ẹ̀kà máa ń pè é bẹ́ẹ̀ kò sí fọ́lọ̀ Sẹ̀míù oyè kò sí fọ́lọ̀ Bàṣírù kò sí fọ́lọ̀ kò gbọ́ bẹ́ẹ̀ ni ò rí bó lẹ́sẹ̀ máa sọ pé ó létí ó lójú ẹ máa sọ pé ń gbọ́ ẹ fẹ́ sọ dé yẹn ni kí ń sèyàn náà ìròrí ẹ̀ náà nù ọfẹ́ yà ọwọ́ akọlù kínú ọwọ́ akọlù tírélà jahmiya ìta sọ fún ní pé mọ́dọ̀rọ̀ rú ọlọ́run lẹ́sà kàmítìlì iṣẹ́ wọ́n wá àsẹ̀míhù alìbàṣì ọlọ́run bá ní kò sírù òun si ń gbọ́ òun sì ń rí ṣúrátù ẹlẹ́kọ̀ọ́kàlá ọlọ́run tí Allah náà lọ́sàmọ́ rẹ̀ àwọn ọ̀mọ́ lóòótọ́ bó ló ṣe wá sọ pé ìròyìn tọ́lọ̀ ń fi ròyìn rẹ̀ pé kò rí bẹ́ẹ̀ anábìlá aláàlọ́wọ́ máa ń sọ̀kalẹ̀ ní sánmà ayé sánmà ti ayé ń bí tó bá ti di ìdákẹta lóru òun máa wá wo ta ni òsùn kí ló fẹ́ kó wọn fún kí ni ń wá ẹ̀ṣẹ̀ wo lọ́sẹ̀ gan ebi kètì kú kó wọn fẹ́ rí bùkátà wo ló lé ní ọ̀rọ̀ rẹ̀ kó wọn bá bí yẹ ló ṣe jẹ́ pàṣẹ kò tá àdúrà máa ń gbàjẹ́ máa òun náà ni kí wọ́n pè òun bọ́ lérí irun àṣùbà o ò lè ṣe é fóṣù méjì mẹ́ta àfi kí ọlọ́run ọba sọ ẹkún rẹ̀ di ayọ̀ kọlọ̀ mọ́sá gbàdúrà ẹni kọ̀ọ̀kan wọn ọlọ́run ń sọ̀kalẹ̀ ní táàkà sọ fún wọn ni pé sórí ń tọ́ ọba sọ ni pé bọ́sọ̀rù wúlé sàkàbọ̀sọ̀rì náà rírí tọ́lọ́run yàtọ̀ sí títí wa gbígbọ́ tọ́lọ́run ọba yàtọ̀ sí títí wa ojú tọ́lọ́run ọba yàtọ̀ sí títí wa sísọ̀kalẹ̀ ọlọ́run ọba ó yàtọ̀ sí ìsọ̀kalẹ̀ tiwa ìsọ̀kalẹ̀ tiwa àwọn ọmọ bọ́ọ̀lẹ̀ lérí staircase báyìí ni àbí kọjọ tọlọ́run àákàn gbà pé ó lóun òun rí bẹ́ẹ̀ a sì nígbàgbọ́ ń bẹ a ní fi wé ẹ̀dá ọlọ́run wípé etí etí rẹ̀ jẹ́ tiwa a sì ní sọ pé kò ní etí ìdákan sọ ni pé yẹ̀lí kùbìjà láàlì ìbẹ́tì rẹ̀ ṣe rí òun náà ló ṣe kí ni lọ́mọ àmúlétí ó sì lójú àmọ́ kìí ṣe bidúni tẹkìífì wàlá tẹmùsílì wàlá tàhàrífì wàlá tààtìl àní sọ pé kò ní èèyàn lòun ní ìwọ ní òun ní ọ̀tá kó Kùránì yẹn ibi ibi àti parí ìjà ni pé ó ní àmọ́ tiẹ̀ ó yàtọ̀ sí títí wa àwọn yẹn àwọn jàmí àtàwí àwọn ní kò sí ya sàárè kọ́dà àwọn ò ní rọ́lọ́njọ́ àlìkìyàmà àwọn níwọ́n làwọn ò ní rọ́lọ́n o àwọ̀ rọ́lọ́njọ́ àlìkìyàmà inṣàlá anábìlẹ̀ rí ọlọ́wọ́n ọba yín báyìí bẹ́ẹ̀ ṣe ń wò sùpá ìtara òní ní ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn Islam nínú nínú ìròrí wọn ìròrí wọn pọ̀ wọ́n ní iná àtàlìjánà tá a bá pẹ́ ní àlìjánà fún atítí tó bá padà yá kò pọ́síbù kọ́ máa lọ gbére yá padà tánjọ́ kan tí nǹkan bá gùn gùn gùn gùn ah, yóò sá lópin àwọn ni khalidina fiya kò sí ti jẹ́ bẹ́ẹ̀ kí n jẹ́ khalidina fiya mùsùlùmí sàwọn tá a wí iná jama ọlọ́sìn ni khalidina fiya wọ́n ti takò Al-Qur'an Al-Karim àwọn fèrè orí ọmọ èèyàn owó ni pé ah bí nǹkan bá gùngùn lóòótọ́ lọ́mọ lópin ìjọ kan àlìjáná lópin ah ọlọ́run mọ́sà fìwá sínú wọn iná náà ò lópin àwọn ní iná náà padà dópin ẹ̀yàn ọmọ náà bẹ́ bá jẹ́ náà títí wọ́wọ́ yá wọ́n padà yọ yín kó ń bẹ̀ anábì ti sàlàyé fún wa pé sàlàsàlà pé wọ́n mú àgbò kan wá táwọn ọmọ náà bá ti wọná táwọn ọmọ àlìjáná wà wà dó náà ọlọ́run àgbò tí mo pa yìí ikú ni o kòlúdùn bèlá mọ́ọ̀tì ikú ni máa ń gba ìdẹ̀ra lẹ́nu yàn ẹ̀ ní kú o ẹ̀yin tẹ́ yá àlànàr kòlúdùn bèlá mọ́ọ̀tì ẹ̀yin tẹ́ ẹjọ́ máa náà yín náà wo ikú mo pa yìí o ẹ má rò pé ìnira nì tó bá dé àsìkò kan ikú ó padà gbà yín lọ́wọ́ ẹ̀ yó padà gbà á lọ́wọ́ yín ẹ máa bẹ lọ gbére bẹ́ẹ̀ ni o àwọn jàmíyà ni wọ́n ní kò rí bẹ́ẹ̀ àwọn tá a wí yìí jàmá wọn ó kọ wọn ẹ̀ sísìtì máa àmọ́ ìròrí wọn sí kínní èyí kan tí wọ́n ń pè ní kíní zamani ni oye ní hajj lọ́dún kan wọ́n sì béèrè lọ́wọ́ rẹ̀ ní hajj ọmọ yorùbá bí ní o wọ́n ní ẹ̀dá kan ṣe alìjánà wà oníṣẹ́wádé pé lọ́dọ̀ àwa súnfí ni kò sí alìjánà ilé ayé iná alìjánà wà ẹni bá dáa fún láyé alìjánà rẹ̀ náà àmọ́ lọ́dọ̀ àwọn alùsáhìrí àwọn oníṣẹ̀ríà alìjánà wà eléyìí ni ó ti ju àáké sínú islam ó sì ti ṣe kíní ó sì ti pèsè sí ọlọ́run dẹ̀ ní ká máa ní rabbana atina fid dunya hasana wa fil akhirah hasana wa qina adhaban nar ẹ̀rí náà gbóngbó ẹ̀rí láàmà kó wò wọ́n gbóngbó ẹ̀rí ẹ̀rí tó dẹ̀ ní bá lẹ́rí òun lọ́mọ̀nà ẹni bá ládìrẹ́sì lọ́wọ́ ní ọmọ̀nà àbíjàmá tán ẹjọ́ bá ládìrẹ́sì nǹkan jọ́sọ̀nù kò sádìrẹ́sì lọ́wọ́ wọn kò sí kíni lọ́wọ́ wọn jẹ́mà address nígbà ya wọn kan tó dé wọ́n ní al-Mu'tazila wọ́n ní Mu'tazila làwọn wọ́n ṣùgbọ́n náà tọ́ òun lọ bẹ̀rẹ̀ rí burúkú tiyẹn ọjọ́ ọmọlẹ́kẹ́ fún Hasan Basari Hasan Basari nínú àwọn àgbà tàbí ni òun rí àwọn sàhábà àmọ́kọ̀ọ́rà nàbì orí umaru báyìí ó sì rí usman àwọn èèyàn rí ali báyìí pé ali ni àmọ́wọ̀rà nàbì Hasan Basari ọwọ́ nílé kéw wáṣírí kanú àwọn ọmọ ẹ̀ wáṣùlù bùn àtọ̀ ẹnìkan wá déjọ́ kan ó wá béèrè béèrè nígbà wọn wà lékewu ó wá ń bi Sheikh Hasan pé ẹ dákun mọ́tà ta'rifu amòrì tẹ́kìbìlì kẹbíra ẹni tó jẹ́ pé kò ṣe é bọ́ àmọ́ ó ṣẹ̀ṣẹ̀ ńlá kan kí ni kò rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ó pààyàn ó ṣe ṣìnà ó mutí ó jalè ó ṣe òbí ẹ̀ òyìn ó jẹ rìbá ó parọ́ mọ́bìnrin tí ò ṣe ṣìnà pé ó sáníyà ni kí ni ìdájọ́ rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run sẹ́ẹ̀rí bí oníbèrè ṣe béèrè tán ta ni wọ́n bí ń béèrè jama Hasan al-Basri àfa wáṣùlù lọ́ba nawọ́ wáṣùlù lọ́ba lọ́ba lọ́ba lọ́ba kọjú sí ẹni tí ń béèrè béèrè ó ní innahu fi manzilatin bayna al-manzilatayn laysa kafiran wala mu'mina ẹni tẹ́ ẹ sọ yẹn tẹ́ ẹ sọ yẹn tẹ́ ẹ lọ́sẹ̀sẹ̀ ńlá yẹn ó wà láàrin ipò méjì kèé mùsùlùmí kèé sì asani ní farabalẹ̀ ó ní bó ṣe rí mo sọ àfa bó ṣe rí mo ṣe kíní ni mo sọ yìí lọ́ba lọ sáwíà ní e, erigun kan nínú mọ́ṣáláṣí lọ́ba bẹ̀rẹ̀ lè kí o tiẹ̀ náà ń bẹ̀ ní àwọn abẹ́rìkùrábì rẹ̀ làwọn náà bá ṣe kíní náà bá jọyìn rẹ̀ bó ṣe dá mọ̀tẹ́sílá lọ ìtazàlá an majlisi alhassan albasori àṣetánilagba ah, o ṣe rí gbogbo àwọn tá a bá jà fáà alikitaabu wa sunna nìkan ni ká máa kọ́ àwọn ọmọ hmm. ṣe rí anytime lọ́mọ yẹn lè ya ló lè ya ó lè yapa tó bá nípa alikitaabu wa sunna nìkan lọ́ọ́ bá ń kọ́ tó bá yapa ọmọ ṣàdúrà fún àmọ́ tó o bá ń sọ nǹkan mìíràn tó ṣe alikitaabu wa sunna ẹ padà jà torí yọ padà gbọ́n bomi yóò rí pé ah àfa ìtẹ̀ ń sọ kò rí bẹ́ẹ̀ especially lásìkò tí kálukú ṣe láàfà mọ́ yìí íńtánẹ́ẹ̀tì làfà kálukú ìwé lọ́ka o yóò sì mọ́ bá àwọn àfáà tó kéwú jiyàn kọ̀mọ́ mọ́sọ́láwù alhadith kọ̀mọ́ náwù kọ̀mọ́ sọ́rífù kọ̀mọ́ òṣùlù alhadith òṣùlù fíkì lóga òyanjú ẹ̀yọ́ miami ẹ̀bọ́kan ní sọ ní lẹ́kọ̀ọ́ lọ́dọ̀ yìí mìíràn ọlọ́kọ̀ bá sànú tí ń pè ànábì yìí sá wípé ó ti wá ó ti kú kò ní sọ̀kalẹ̀ ah ní kò kéwú ẹni bá kéwú ní ma sọ yìí kọlọmọsà fi mọ̀mọ̀ wá o ọlọ́ni ìnàlá aláyá gífèrò àṣìṣẹ́ra kàbí i ọlọ́ni ẹni tó bá ṣe ẹbọ nìkan lọ́wọ́ oníṣe kíni lọ́wọ́ oníferíjì wàyá gífèrò máa dùn náà dáálì kalima ìyàṣá ẹni bá ṣẹ̀ṣẹ̀ mí yàtọ̀ ṣe ẹbọ ó bá wò wọn lọ́wọ́ bá wọn lè ṣe àforíjì fún a jẹ́ pé ó sì rí mí ní mú mi ní nígbà tó lọ́n ní wọ́n wò wọn lè ṣe àforíjì fún ẹlẹ́bọ nìkan ni káfíìrì ẹni bá ti yàtọ̀ ṣe ẹlẹ́bọ kí láwọn máa jẹ́ máa mọ́mìn àmọ́ àwọn máa ń pè lọ́dọ̀ àwọn fásitì ní pé fásikù mílì fásikù mílì fásikì ni àmóṣì wà nínú ẹ̀sìn Islam akídà àtàwọn táwì òun náà tó nípa díẹ̀ ọlọ́ni wà ń tọ́ ìfàtà ní mínàlì mọ́mìnì àwọn ìjọ méjì nínú àwọn olùgbàgbọ́ òdodo èkìtátálù tí wọ́n bá ń jà tí wọ́n bá ń jà wọ́n lè fọ́ra wọn lérí àbí wọ́n lè fọ́ra wọn lérí wọ́n lè para wọn bí wọ́n lè para wọn ọlọ́run wá ní wọ́n ń tọ ìbátánì mínẹ́lì mọ́mìnì nínú àwọn olùgbàgbọ́ òdodo náà wọ́n sì wá ẹ̀kọ́tàtàlù fa aslihu bainahuma ẹ ṣàtúnṣe wọn ti kú nínú àwọn olùgbàgbọ́ òdodo suratul hujurat aya 9 aya yìí yóò yé wa pé ẹbọ nìkan ní máa mú yàn má jẹ́ mọ́mìn abẹ́ni tí kí láàrò pé kò lè ṣẹlẹ̀ ọlọ́run sì tún rí fáṣí pé tọ́yì fàtánì ọlọ́run pè wọ́n kèfèrí wọ́n yín tọ́yì fàtánì minal mu'minin àkídà yẹn wá ń sin o àkídà yẹn ṣe kí ni ẹni bá ṣẹ̀ṣẹ̀ ńlá kan káfìrì ni òun ni gbogbo àwọn tí wọ́n ń yọ ọ̀bọ̀n sáwọn ọba alárúbáwá ń sinwó alùsúnà lòun náà gbé rẹ̀ yóò sì yọ ìbọn sí ákímù kí ló ṣe ó ní kó wà wọ́n jẹ ọwọ́ kó wà wọ́n ti wá kú ní mùmí ní pẹ̀lú owó kíkó jẹ ẹlẹ́sẹ̀ ní sì ń jẹun ẹ lè gbójú jà sí ànábì ní gbogbo ẹni tí a bá ti ṣe lérílérí yín ìbá gbé yín lówó. ogun sẹ́dúmínú láti lè wákàtí.